èsì ǹjẹ́ Sunday Igboho ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní the old Ondo state láàrin baba Michael Ajashin who was governor ǹjẹ́ àwọn èèyàn rántí yánpọnyánrin tí Professor Banji Akitoye ló dá sílẹ̀ ní 1982 nígbà tí professor professor Banji Akitoye tí àwọn náà lọ team up pọ̀ pẹ̀lú àwọn Fúlàní NPN tí Ondo State tí Ekiti State was part of it ló fi gbiná. ǹjẹ́ Sunday eh, eh, eh, hold on how old ni Sunday Igboho láti rántí gbogbo àwọn history yẹn ẹ lọ chẹ́ẹ̀kì ẹ lọ chẹ́ẹ̀kì ìgbà tó bí Sunday Igboho àti gbogbo ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ nineteen eighty two tí professor Banji Akintoye tó fẹ́ da ilẹ̀ Yorùbá rú torí pé kí ni òun náà fẹ́ di deputy governor tọ́lá lè fẹ́ topple Michael Adekunle Ajasin ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé Chief Fagbami pé publisher wọ́n bẹ́ orí ẹ̀ wọ́n gbé orí ẹ̀ sí ẹnu ọ̀nà lé ẹ̀ àwọn MPN people ní Ondo state ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé wọ́n pa chief àgbáyéwá gbogbo àwọn tó ti gbogbo àwọn ọmọ Yorùbá tó ti contribute sí educational system àwọn ọmọ káàárọ̀ òjìrè ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé díẹ̀ báyìí ló kù bàbá ti tèmi gangan kọ́ ló ń fọ̀run rẹ̀ kẹ́ wọn bá pa nínú kinní yẹn mo fẹ́ jẹ́ kí Professor Banji Akíntóyè kó jáde síta kó wá sọ fún ọmọ Yorùbá reason tóun ṣe lọ team up pẹ̀lú Fúlàní hmm. nígbà Ṣàgàrí MPN pẹ̀lú eh, Akin Ọmọbórí Owó tí Ondo State fi gbiná eh? èmi dáríji Professor ni o ṣùgbọ́n Professor máa láti explain it because ó dàbẹ́ pé gbogbo bí tá ti ń gbé ìrìn àjò yìí lọ again ibẹ̀ ló tún lọ o èmi ò dẹ̀ ní spare professor Banji Akíntóyè out ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. mo ní ẹ máa ṣiṣẹ́ yín lọ mi ò dín yín lọ́wọ́ mo support gbogbo àti gbowó àti bàbá o àti onítìrì mo ti support yín tèmi ní pé ẹ ṣòótọ́ ó ti jẹ́ pé tẹ́nìkan bá gbé nǹkan jáde ẹ dá nǹkan yẹn nù ẹni ẹyin wọ́n da alẹ́ Sunday Igboho ẹ tó ti wà etí yín di nígbà tó onítìrì ló wà àti gbowó jọ wà ní sọ́sọ́ wọ́n da alẹ́ Igboho nìyẹn ẹ̀ẹ́dá kan gbọ́dọ̀ alẹ́ bàbá mọ́ gbogbo ẹ̀yin mídíà míì sọ̀rọ̀ ẹ̀ ń jáde ẹ jẹ́ ká okay let's talk ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọ́n ní wọ́n dalẹ̀ gbowó wọ́n gbéṣẹ́ fáwọn blọ́gà wọ́n ní wọ́n fojú olóore gbowó gúgi mo wá fẹ́ bi yín o wọ́n náà fojú olóore gbowó gúgi yes ojú olóore gbowó tán wá fi gúgi yẹn nígbà tó ní tìrì máa plan òun àti gbowó jọ ń plan ni kódà letter declaration ó wà ní ọwọ́ olóyè Sunday Igboho tí tó fi kú ọ̀la tí ọjọ́ náà dé ìyẹn bí pé kò dalẹ̀ nìyẹn ó bá Igboho ṣe bàbá ni ò bá ṣe kí ni ẹ̀rí rísì tí ò fi bá bàbá ṣe nínú ìwà tí bàbá ń wù bàbá níwà tí ò tọ́ tí ò lè gbé Yorùbá délẹ̀ lérí nínú ọ̀rọ̀ wọn nínú bó ṣe sọ ló fi yẹ̀bá Sákì Ọlájọ̀ọ́jì náà purọ́ àwọn Olúkọ̀yà létí pọ̀ purọ́ máyégún náà tún parọ́ ẹ̀yà wèrè wèrè ṣe yín àbẹ́tíyín nígbà tí máyégún ní pé ìgbà tó ń pe bàbá lórí ọ̀rọ̀ gbowó pé bàbá akíntóye sọ fún un pé ibi tí gbowó wà nínú nínú prison yẹn ló dáa tó lè jọmọ bàbá kí bàbá ní ọmọ kí gbowó inú prison tí gbowó wà ló dáa àwọn làwọn fi kalẹ̀ síbẹ̀ kọ́ mọ́ bàbá etí gbogbo yìí di nígbà tí máyégún máyégún plọ́tò pọlitíkù Máyégún kì í ṣe jẹ́nẹ́rà olórí o Máyégún ní UK tó fẹnu sọ etí yín di a ní bàbá ń wo àwọn nǹkan tí ò lè gbé wa délẹ̀ lérí èmi ò dẹ̀ ní báyìí sí nídìí àìmọye tí mo gbọ́ nígbà tí mo tí mo tí wọ́n fẹ́ mú àwọn ọmọ kí ló dé tó fi dìlé àwọn ọmọ wọn bá rìlíìsì àwọn mẹ́jọ tí wọ́n kọ́ fẹ́ rìlíìsì níjọ́ tí wọ́n lọ kọ́kọ́ gbé wọn lọ sí court bàbá ló dìlé ní owó èmi ń sọ fún bàbá pẹ̀lú àwọn erelú lórí fún pé one point five million kan send sí mi ẹ jẹ́ fi san owó yìí bàbá nínú òpáwọn máa san wọ́n tún tún bàbá bí léèrè erelú wà lórí fóònù alájà wà lórí fóònù àtàwọn kan ọ̀rẹ́ kan náà jọ alágbàlá mórí fóònù tá a fi question bàbá bàbá ṣe bàbá ẹ jẹ́ ká lọ sún lọ́wọ́ bàbá ní rárá ò máa san erelú wá béèrè lọ́wọ́ bàbá béèrè ọjọ́ dẹ̀ ti ń lọ àwọn ọmọ sì wà nínú court wọ́n wá béèrè béèrè lọ́wọ́ bàbá bàbá wá dáhùn that's why tí bàbá fi kí mi jọ́nà tí mi fi dáhùn dáadáa ẹni ọmọ mi mo gbúrò sí ẹ̀rẹ́ káre mo kàn sí ẹ̀wọ́ ọdún ń lọ bẹ́ẹ̀ lára ń ta mi pé táìmù ń lọ ní nǹkan mi ní kóòtù pé wọ́n ti ń ṣe tán wọ́n ti ń lọ wọ́n ti ń lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú mi fi kọ́ pè mí wọ́n ń gbà tẹ́ erelu máa bèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí erelu bá rí kọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn sílẹ̀ kẹ́ bí wọ́n lérè kí wọ́n gbé e jáde torí èmi ò ní aburú fún wọn lèmi ṣe rìkọ́dù orí fọ́ọ̀mù mo sọ ní alágbàlá ọ̀rẹ́ kan jọ alágbàlá erelu erelu okini ni o erelu mama erelu mama erelu tó wà ní UK tẹ́ ẹ̀ máa ń pè lérelu gbàgàrí yes wọ́n wà lórí fọ́ọ̀mù alájà wà bẹ́ẹ̀ tá a fi béèrè question lọ́wọ́ bàbá nígbà tó délé ẹ̀ka bàbá bá ní bàbá tó ní àwọn àwọn máa pa àwọn ọmọ wọn máa lọ sán nígbà tó máa tó máa fi béèrè question tó bá fi bẹ̀rẹ̀ question ní ọwọ́ bàbá nígbà tó di ẹlẹ́gbà bàbá ní ó dáa bàbá ò tí kúrò lórí fóònù o bàbá ò tí kúrò lójú kan bàbá bá ní ok owó yẹn mo ti bẹ̀rẹ̀ sí i wọ́n láti lo owó yẹn lálẹ́ àná wọ́n láti lo owó yẹn ní alẹ́ àná mo wá òpin alẹ́ àná so tó bá yẹ pé wá fi yín lẹ̀ ẹ ní ṣe nǹkan kan ẹ dẹ̀ lẹ́ẹ̀ máa san san san wọ́n dẹ̀ ń bí ilé ẹ jẹ́ ká lọ san ẹ jẹ́ káwa lọ sán ẹni rárá pé ẹ máa sán lójú kan náà láì ṣe pé bàbá kọ́ ti fóònù bàbá wa ní ẹ àti lówó yẹn láti alẹ́ àná ẹ̀yin ọmọ mi ẹ lọ sán ẹ̀yin ọmọ mi ẹ lọ sán tọ́ba lè jẹ́ pé ẹ fẹ́ kó yẹn náà fún èmi náà tọ́ba yẹ pé ẹ fẹ́ kó fún mi ẹ lè fún bàbá yín erelúwa ní rárá kì í ṣe pé a fẹ́ fún yín bàbá tá a bá fẹ́ fún yín ọ̀kan lórí tàwọn ọmọ yín ni táìmù yẹn lọ́jọ́ náà wọ́n dá àwọn ọmọ yẹn padà sínú prison ṣé ọ̀dẹ lẹ́rù pé ẹ̀ ń bá ṣe ni ẹ mọ̀ pé sátidì lè pọ̀ nù nǹkan tá à ń ṣe delay ti pọ̀ jù ìwọ tó